الحمد لله الحمد لله المتفرد بالجمال والكمال والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين واعلموا أن الله لم يأمر بشيء إلا فيه حكم حكم بالغة ومن الحكم في مشروعية الأضحية التضحية لطاعة نبي الله إبراهيم لأمر ربه عز وجل وطاعة ابنه له إسماعيل عليهما الصلاة والسلام عباد الله ومن الحكم البالغة في الأضحية حرمة الله في قتل النفس لعبادته فكيف لا يكون لغير الله حراما قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ففديناه بذبء عظيم نسأل الله عز وجل أن يجعلني وإياكم من المتمسكين بهذا الدين ومن الذين يطيعون عوامر الله سرا وجهرا إنه على ذلك قدير أدوك لدى الله وباوة الله وباتا أدوك وفو هنا لباتي أروا وباتوك وباتو نفى دادا وبادادا وباتو شدادا سنكو كوا وبالا لباتا أدوك وفو لري أموري ري أموري تاري أتي تاري èyí táàmà àti èyí táàmà àbẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo ìtọ́lọ́ sí fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjọ ọbọ̀ ma wa lọ́wọ́ gbogbo ìtàn béèrè lọ́wọ́ ọlọ́run ọba kọ́lọ́mọsàjọ́ tẹ̀ wá lọ́wọ́ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sàábì àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ̀sọ́bà tó yẹ kásìn tó sì láti dúró lérí ẹ̀sìn yúta wà yí ẹ̀sìn Islam kálọ̀lẹ́ mọ̀ wípé ọlọ́run nípasẹ̀ wípé ká ṣe nǹkan kan àti kọjá pé ọlọ́run fẹ́ kárí àwọn ẹ̀kọ́ àti ọgbọ́n àwọn òye ọlọ́run fẹ́ kárí mú bẹ̀ ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ bẹ̀ ni nínú àwọn ẹ̀kọ́ tọ́lọ́run bá aláàfẹ́ kákọ́ lérí ọdún iléyá tí à ń ṣe lọ́wọ́ yìí òun náà ni at-tadhiyatu li ta'ati nabiyillah Ibrahim òun náà ni ìtẹ̀láṣẹ ọlọ́run ọba sacrifice tí annabi wa ibrahim aleyhisalatu wasalam tó ṣe ó ṣe sacrifice àtàà tààtùlá àtàdìṣẹ́yà ó fẹ́ fi ẹ̀mí ọmọ rẹ̀ lẹ̀ nítorí ìfẹ́ tó ní sí ọlọ́run ọba wa eléyìí ọlágbára púpọ̀ nínú tọ́pọ̀lọpọ̀ wa nímá lọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àmbẹ́lọ́n kọ́lọ́ mọ́sà ìṣàánú wa ká fẹ́ nǹkan kan wọn náà fẹ́ ká wá tẹ ìfẹ́ tiwa kátẹ̀rí ẹ̀bá fún tọ́lọ́hun èyí ni àkọ́kọ́ ẹ̀kọ́ gbogbo tá a bá ń ni ọkọ ni ìyàwó ni owó ni dúkìá ni ipò ni agbọ́dọ̀ èyàn gbọ́dọ̀ máa fẹ́ kankan kọ́ wá torí ẹ̀ kọ́ wá fún yẹn lọ ànábì Ibrahim alayhi wa salam ọpẹ́ kó tó rọmọ bí nígbà wá bí ọmọ náà tán ọ wá fẹ́ràn ọmọ náà púpọ̀ ọmọ náà tó wá jẹ́ ẹyọkan ìgbà tó ọmọ bá pọ̀ ńgbà mí ìwọ́n ògbé tọ̀ nígbà tó ní kí n pa ilé ibi àwọn mẹ́ta tó tún kù náà wá dàgbà lásìkò ìjọ bó bá sì fi ìyẹn máa rọ́mọ tí rẹ̀ máa dùn ọmọ mi náà àjọlọ àjọ ń bọ̀ eléyìí ẹ̀kọ́ ńlá ni ta fẹ́ rí nínú ọdún iléyà sẹ́rí àjẹran àbò ẹran na àtọ́jú ẹran gbogbo ẹ̀nà là ń ṣe tẹ́lẹ̀ à ń jẹran ni ta fẹ́ lò nínú ọdún bíi kí ló fà abẹ́lẹ́ kọ́lọ́mọ́sá wọlé àánú ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọ́sá jẹ́ wa náà lè tẹ ìfẹ́ wa bá fún ìfẹ́ ọlọ́run ọba wa nínú àwọn tẹ́díṣẹ́yà ọmọ rẹ̀ Ismail alayhi salatu wa salam òun ti mọ̀ pé ọlọ́run ọba aláàlọ́pàá bàbá òun láṣẹ bàbá wa ní òun máa lálàá ọlọ́run pa òun láṣẹ pé kó wọn pa ọ́ ọwọ́ ń bí ọmọ pé kí n lórí sí dọ́lọ̀ ń sọ ọmọ ní fún alimatu maru ó ní tí alápá ọlọ́sẹ̀ lọ́wọ́ ń bí òun pé kí rí sí dọ́lọ̀ bá ní kó ṣe náà ní àti mi ọlọ́run lọ́la àwọn méjèèjì ọlọ́run àwọn ọmọ tí ó tẹ̀lé tọ́ ọlọ́run lára wa fún kọ̀ọ̀kan wa wọ́n jẹ́ ọmọ ọmọdé wọn ọlọ́run ọba lára kọ̀ọ̀kan wa ti ń lọ kọ́ ọlọ́run láàkọ́ ọlọ́run rasul ọlọ́run musa jáwọn náà máa tẹ̀lé wa lọ ọlọ́run ọba aláàánú nínú wisdom táwọn afá mú nínú ẹran léyà pípa òun ni pé ọlọ́run bá ò gbé kalẹ̀ ká máa dú ọmọ èèyàn láti fi ṣèjọ́sìn fún tọba kọ wá láṣẹ bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tó lóun ló ní wá inna lillahi wa inna ilayhi raji'un òun ló ní wá àmọ́ ọlọ́run ọba aláwọ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ọmọ èèyàn tóbi lọ́dọ̀ ọlọ́ ọlọ́run kan fi dán ànábì Ibrahim wò ní pé ẹjẹ́ aṣọ fún bọ́yá yóò ṣe àbí kò ní ṣe ọlọ́run ọba ní inna hadha lawal bala'ul mubin ọlọ́run bá ní àwọn náà mọ̀ pé àdánwò ní fún ọ ìpìlọ̀lẹ̀ pọ̀mọ rẹ̀ àdánwò ní wa fadaynahu bi dhibhin azim ọlọ́run wá ní ya Ibrahim wọ́n wá pọ̀mọ ẹ̀ mọ́ ọ̀nà dẹ̀yìnà wọn ya Ibrahim ọlọ́run la wá pè é ó ti ṣe tán ti fẹ́ Dubai ọlọ́run bá ní má dùn ọlọ́mọsà ọ̀rọ̀ kan wá láti máa tẹ̀lé gbogbo àdáwò tọ́lọ́mọba alábáfi kan wá ọlọ́mọba fi dá wa wò ní kò sẹ́nìkan tí ń bẹ nú ayé tí ọ̀rẹ́ rìn kò sẹ́nìkan tí ń bẹ nú ayé tí ọmọ sunkún nínú ayé tá a wà yìí àti àwọn wòlíì inú wa àtàwọn ìmáàmù inú wa àtàwọn àfáà inú wa àti àwọn olówó ńláńlá àwọn alágbára inú ayé kò sẹ́nìkan tí ọmọ rẹ́rìn kò sẹ́nìkan tí ọmọ sunkún bọ́lá ń ṣe ṣètò ayé nìyẹn inú rẹ̀ máa dùn lápá kan inú rẹ̀ sì máa bàjẹ́ lápá kan méjèèjì ọlọ́run fi ṣàdánwò ni bọ́lá bá sọ̀rọ̀ fún ọ mọ́yọ̀ mọ́yọ̀ pọ̀rá mọ́tẹ̀lẹ̀ gẹ̀ràgẹ̀rà wọ́n wọ àwọn èèyàn bíntín àdánwò ni orí yẹn tọ́lọ́run ṣe yẹn bọ́lá ń ṣe fọ́ ọyẹ tó gbé òdìdé yẹn ọlọ́run fi ṣàdánwò fún ọ ni bọ́lọ́n ṣe kó owó yẹn lé ọlọ́wọ́ yẹn ọlọ́run fi sàdánwò fún ẹni ọlọ́run fẹ́ wo bó ṣe ṣe nígbà tó ti dọ́wọ́ ẹ àìní ọlọ́run fi sàdánwò ní àìtí ìbí àìtí ìlọ́kọ ìníyàwó ìbímọ ọlọ́run fi ṣàdánwò ni gbogbo táwọn ìbẹ̀ lọ́wọ́ ọlọ́run rẹpẹtẹ oore tí ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba ọ̀pọ̀jà wa tá a wà lórí ilẹ̀ lọ yóò máa fún wa nínú ẹni a lè lò tán tí ọba ti fún ọ ní nǹkan kan nínú tó ń wá kì í ti bí kò sí lọ́wọ́ ọlọ́run ọlọ́run yìí ṣetán torí ìdí kan pàtàkì kan tọ́lọ́mù mọ̀ tí wọ́n ṣe sí ọlọ́run ẹ máa rò rí dáadáa sọ́lọ́run gbogbo tọ́lọ́ bá ti gbé dé ẹ ní alhamdulillah anabi ibrahim alayhi salatu wa salam ọlọ́wọ́n bá ní ó ní pa ọmọ rẹ lè níná ó ní pa ọmọ rẹ mọ́ àgbò níbọ̀ látòkè sámà ẹ̀yọ́ ma bèèrè pé koríko wo ní jẹ àwọn ìbò ní lọ́wọ́ kan ní kọ́ wà ń bẹ̀ ọlọ́run dẹ́ni kọ́ mọ̀ sọ̀kalẹ̀ àgbò yẹn lànàbí ibrahim padà wá dú wọn gbé wálé èyí tí wọ́n máa banújẹ́ wọ́n ń dunnú wọ́n ń jẹran nígbà tó tẹ̀lé aṣọ ọlọ́run ọlọ́run wá dunnú ọmọ yẹn ọmọ Ismail yẹn àrọ́mọdọ́mọ rẹ̀ ní anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹwọ́n tó padà jáde lábẹ́ ọlọ́run bá kọwọ́ láàánú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọ́sà tẹ̀wá bẹ fásẹ̀ rẹ̀ nínú àwọn al-hikmatul baligha àwọn kan tá fẹ́ kọ́ nínú ọdún léyà yìí òun náà ni ká mọ̀ pé zabu kulli dhi ruh gbogbo tó bá ti lẹ́mìí a gbọ́dọ̀ dùn fún nǹkan kan illa lillahi wahdahu la sharika lah àfikọ́ jẹ́ nítorí ọlọ́run káwọn bá wọn mú ẹran lọ́lẹ́ ológun káwọn bá wọn mú ẹran lọ́bí wọ́n ti ń bọ nǹkan kan káwọn fi nǹkan ẹlẹ́mì kan bọ ìtọ́lọ̀ndá ọlọ́run bá aláà nìkan lọ́lẹ́mí onìkan làá sì pa fún ọlọ́run ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi lillahi rabbil alamin la sharika lah ọlọ́run bá ní ilẹ̀ anábì sọ fún wọn pé irun mi ní sẹ́yìn rúkú tí ń fẹ́rí kan lẹ́yìn wa nusuki àti bí ẹsẹ̀ ń pẹ́ran yẹn lillah ọlọ́run bá aláàníkan ní máa ṣe fún la sharika lah ẹ̀yìn ní tún ní kírun fẹ́lòmí ẹ̀yìn sì ní pẹ́ran fẹ́lòmí ẹni bá ń pẹ́ran fún òrìṣà àbí ń pẹ́ran fóògùn fọ́sẹ̀ ń pẹ́ran fi ń ṣe ń fi dáfá àbí fi ń dáfá àbí wọ́n ní kọ́ ru ẹ̀jẹ̀ rẹ̀ kó fi para ọ̀sà ń pẹ́ran fún ṣètọ́nsá wọ́n tọ̀hún wọ́n ní tó bá jáde láyé tí ó bá túbá tó bá ti wọ́n náà kò ní jáde mọ́ ń bẹ̀ torí pé ó wà nínú ẹbọ ni ọlọ́run fi ní la sharika lah kò sẹ́lómi tó tún lè gba ẹ̀mí tẹ́ lè pa ẹ̀mí fún lẹ́yìn ohun ọlọ́run ọba wa nínú àwọn ikimọ̀ ta fẹ́ lò àwọn ìdí pàtàkì ta fẹ́ mú nínú ọdún léyá oní tahqiq taqwa ọlọ́run fẹ́ wo ìbẹ̀rù ọlọ́run ọba wa ta fi mú owó ọlọ́run fẹ́ wo ìbẹ̀rù ọlọ́run ọba ta fi tẹ̀ láṣẹ rẹ̀ pé a pẹran ọlọ́run fẹ́ wo ìbẹ̀rù ọlọ́run ọba ta fi ń fún àwọn èèyàn ní ẹran ẹran one kilo nísìnyí eight thousand five hundred ni wọ́n ń ta níbòmí 9,000 naira ní 1 kilo àwọn apá màálù ní more than 10 àwọn fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ àwọn olówó wọn gbé owó kalẹ̀ àwọn èèyàn fi ń ra àgbò wọ́n fi ń ra màálù wọ́n fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ọlọ́wọ́n bá ní ìbẹ̀rù ọlọ́wọ́n bá tẹ́ fi tẹ̀ láṣẹ yẹn àti tẹ́ fi mú owó yẹn ó pàtàkì lọ́dọ̀ ọlọ́wọ́n ọlọ́wọ́n bá ní la yanala Allaha luhumuha wala dima'uha ọlọ́wọ́n bá ní eh, ẹran yìí bó ṣe tóbi àti ẹ̀jẹ̀ tí ń sàn yẹn òun èé jẹran òun èé sì mú jẹ walakin yanaluhu taqwa minkum òun bùkátà sí méjèèjì o nítorí bùkátà náà ní ìbẹ̀rù ọlọ́run tó gbé yín yẹn ìbẹ̀rù ọlọ́run fi yẹn fi ń fáwọn yẹn ìbẹ̀rù ọlọ́run náà mọ́ fẹ́ wò ìbẹ̀rù ọlọ́run fi dá ẹran yẹn sínú fi ń fáwọn èèyàn gbogbo àwọn ọlọ́run ládàá gbogbo àwa tí a rí pa ọlọ́run kọ láàánú ọdún tí ń bọ̀ ọlọ́mọsá fẹ́ àwọn náà súnà àwọn tí wọ́n máa palẹ̀ yá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kó nabi wa muhammad kọba gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rí a ń jẹ́rìí pé kọsọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ọlẹ́yìn Allah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́hun Ọba نعلم بأن الإسلام دين السلام دين المحبة والخير من àwọn ìdí pàtàkì tá nínú ọdún tá ń ṣe yìí òun náà ni pé ojú oyé wa pé Islam ẹ̀sìn fẹ́ ni Islam ẹ̀sìn àlàáfíà ni Islam ẹ̀sìn oore ni Islam ẹ̀sìn tí máa ń tọrẹ ni Islam ẹ̀sìn tó nífẹ̀ẹ́ kọ́ máa jẹ́ dáadáa wọ́n máa tàn ká ni Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nígbà tá a pẹ́ náà tán ọlọ́mọba ní fakulu minha ìdá wajabat junubuha ọlọ́mọba ní tí ẹ bá ti pẹ́ náà tán sílẹ̀ fakulu minha ẹ mú jẹ ń bẹ̀ wà á ti àìmọ̀lẹ́bà ìsàlẹ̀ fàkìrì ẹ wá wá àwọn tí ò ní àwọn tí ò rí pa ẹ fún wọn jẹ ń bẹ̀ islam ẹ̀sìn ìfẹ́ ni ẹ̀sìn sàárà ni ẹ̀sìn sọ́dákọ ni alìsìláàmù dínú alhaq islam yìí náà lẹ̀sìn òdodo táwọn èèyàn wákàkì ayé àkídàtàn tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ wa ilahukum ilahun wahid ọ̀kan náà ni ọlọ́run ọba islam olójá mọ̀ pé ọ̀kan ni ọlọ́run ọba wa ẹ̀sìn islam in tó ń protect òun náà ni kágbà pé a gbọ́dọ̀ ní nǹkan míì tá a tún lè pè ní ọlọ́run ọba lẹ́yìn Allah ẹ̀yọ̀ kan ọba kan yẹn lọ́dá gbogbo wa bá ṣe wáyé ọba yẹn nìkan ní bẹ ká tó máa bẹ ọba yẹn ní onídarí wa láàfin bẹ ọba yẹn nìkan yóò ṣẹ́kù gbàtí gbogbo wa tàbá sí má ọba yẹn òun náà láàmú wàràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ Islam ẹ̀sìn ìfẹ́ ni Islam ẹ̀sìn òdodo ni tàbádùn lè tàháyà

ọ̀kan náà ní gbogbo wa ká má yàrá wa lọ́tọ̀ọ̀tọ̀ islam ẹ̀sìn wahda ni ẹ̀sìn unity ni afáwọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma afáwọ̀ abdullahi ibn umar ọlọ́run bá yọ́nú sọ́wọ́n àti bàbá rẹ̀ wọ́n ní anna rajulan sa'ala nabiyya wọ́n ní arákùnrin kan ó wá bá nàbí àwọn wà ń bẹ̀ ó wá bèèrè ìbéèrè lọ́wọ́ nàbí ó wá ń bèèrè pé ayyul islam khair ó ní islam ó ní islam tó dáa táwọn èèyàn máa ń ṣe kánábí ó islam fún un anábì ní tó tàí mọ́ tọ́ámá anábì ní islam ẹni bá ti gba islam ọgbọ̀dọ̀ máa fáwọn èèyàn lóúnjẹ wọ̀tákàrà òsàlám ọ máa fáwọn èèyàn lóúnjẹ ó sì jẹ́ kí àlàáfíà máa fọ́nká ọ máa ṣe dáadáa sáwọn èèyàn ọ máa kí àwọn èèyàn ọ máa mú aburúkọ fáwọn èèyàn ọ máa bọ fáwọn èèyàn ní nǹkan ọ jẹ́ èèyàn tó wà peaceful nínú ayé àwọn èèyàn máa rí ọ inú wọn máa dùn pé lágbájá obìnrin ni ọkùnrin ní ìlàgbẹ́já ní bọ̀ yìí tọ́ ma lọ lè bá wọn yẹn ni wọ́n ma dùn tọ́ àwọn bá ń bọ̀ wá bọ̀ inú wọ́n ma dùn ó jẹ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláàánú ọlọ́rẹ àdáman araf ẹni tọ́ ma ọ ma sálámà sí sálámà aleikum ọmọ good morning sir good morning ma tọ́ bá sálámà sí ọ ọmọ fani ọ sálámà ṣe mùsùlùmí wọ́n náà sọ pé wa alaikum salam àbí kò ní wa alaikum ìtumọ̀ ni pé àlàáfíà ni ó ní kọ́ máa bá wà ní àlàáfíà ni kọ́ máa bá ọ náà ẹ̀yin bàbá wa yín yá wa alaikum bí dùá ẹjẹ́ àlọ́ opportunity ọdún tá ń ṣe yìí káfí bí ọlọ́run ọba fórílẹ̀-èdè wa orílẹ̀-èdè wa bùkátà dùá orílẹ̀-èdè wa bùkátà protection security orílẹ̀-èdè wa ó bùkátà oúnjẹ orílẹ̀-èdè wa ó bùkátà ọ̀pọ̀ ṣẹ́ fáwọn èèyàn tí wọ́n wáṣẹ́ ó bùkátà àwọn oògùn tá a máa lò fún àìlera gbogbo àwọn tá a yìí owó tá a owó tá a lò tí ó fi já sọ̀rọ̀ owó yẹn ti wà o ní ti ń bẹ nílẹ̀ lábẹ́ nàìjíríà yìí gbogbo àwọn ń a lè lò ń tá a fi kù láyé nínú ìdámẹ́wàá orí yẹn pọ̀ jà ta lérí ẹ̀ akànbùkátà àwọn leaders àwọn eléri wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n ṣetán láti tẹ̀lé òfin ọlọ́run kí wọ́n mú àwọn orò yìí kádẹ̀ pin ilé wa lọ́wọ́ àwa ní jìyà máa ní jìṣẹ́ mọ́ ẹlòmíì wá gbẹran bí ẹ̀rọ ya mi láti aago méjì àárọ̀ ó sì dúró lọ́rùn dáago méjì ọ̀sán a ní àti padà wá ó dáago méjì kan tó hẹ̀ràn ó lè fi wọ́n lè báwọn ah, kò lè jẹ́ni tó nílé ní kó wá dúró nọ́rùn wákàtí mẹ́rin eléyìí náà jẹ́ àmọ̀ pé nǹkan ṣe àwọn èèyàn sínú kéèyàn ó wà nọ́rùn wákàtí mẹ́rin adínlọ́lẹ̀ wà ń bòjì ó ní ìwọ̀n ọlọ́bòjì pé káfọ́n lè báyìí àwọn olórí wa ó ti àwọn ni wọ́n pín dọ́yẹ kí wọ́n pín fún wa àwọn ni wọ́n àwọn bí tọ́yẹ ká rówó gan ojú wọn gbàbẹ̀ lọ́mọ́ àṣetánìyàn ti kẹ̀yìn wọn síbẹ̀ àwọn fókọ̀sì lérí tara wọn nìkan gbogbo àwọn ọ̀nà tó yẹ kí owó ti máa jáde àpáta wa lásán jẹ̀mọ́ ó ti dowó àwọn ilẹ̀ fertile land àwọn ilẹ̀ tí máa múrúgbìn jáde ó ti dowó àwọn igi tó wà ní forest ó ti dowó àti sọ̀rọ̀ gold àti silver tó wà nílẹ̀ gbogbo owó ni àti sọ̀rọ̀ coal oil tó wà nílẹ̀ owó ni gbogbo ẹ̀ kí èèyàn kàn wò pé tèmi bá ti jẹ kò tọ́kàn mi pẹ̀lú ọlọ́mi ọlọ́run àbẹ̀lọ́run gbogbo àwọn olórí ọlọ́mọsọ̀bá ni tí wọ́n ṣe o àwa náà tajára ìlú kọ́lọ́n tó àwa náà ṣe torí àrà táwa náà ń dá àti ọ̀nà táwa náà ń dá láàrin ara wa kìí sọ̀rọ̀ kékeré o bàbá sì ṣe rí náà bẹ́ẹ̀ làwọn olórí wa ó rí torí àwọn olórí wa náà àárín wa náà ó ti jáde ẹ̀dí ká gbìyànjú ká tún ra wa ṣe ká dẹ̀ tó àwọn ọmọ wa kọ́lọ́mọsà wọlé àánú ẹ̀ ọlọ́mọsà dáàbòbò wa gbogbo àwọn ọmọ tí wọ́n kó pamọ́ ọlọ́run mọ́sà wọlé àánú ẹ̀ ọlọ́run mọ́sà bá ní kó wọn jáde àwọn ọmọ yẹn wọ́n tún wọ́n jẹ wọ́n níyà wọ́n tún wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n tún sẹ́ndì ẹ̀ sí social media lábẹ́ ìjọba tó ní air force tó ní sọ́jà táwọn ọlọ́pàá ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àbẹ̀lọ́hún gbogbo àwọn ọmọ náà torí ẹni ọkàn lọ́mọ báwa sì ń jẹran táwọn sọdún yẹn ń sìn ẹkún làwọn fi ń jẹran ọmọ lápẹ́ ọlọ́mọ fi ná ọmọ jọ́ni kọ̀ọ̀kan wà gbogbo àwọn ọmọ náà ọlọ́mọ sábà tì wọ́n jáde láàyè ọlọ́mọ bá kó wọn jáde láàyè ọlọ́mọ akó wọn jáde pẹ̀lú àlàáfíà ọlọ́mọ jẹ ọpọlọ wọn dàrú ọlọ́mọ jẹ àlàáfíà wọn bàjẹ́ ọlọ́mọ bàálà kó sọ wọn ní ìtùtù dúfà àwọn òbí wọn gbogbo àti wọn ń dárò àlà náà bẹ́ẹ̀ ọlọ́run dá wọn mọ̀ ọlọ́run mọ́sà dá wọn lọ́wọ́ kọ́ ọlọ́mọ sábà tú àṣírí wọn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àṣírin o ọlọ́mọdé ojú wa gbé o ọmọdé àárín nàyí sí wà á lọ á máa bọ̀ ọlọ́mọdé á máa lọ pẹ̀lú àwọn bẹ̀rẹ̀ wọn nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n bẹ nínú gbèkùn ọlọ́mọdé sábà tú wọn lẹ̀ wọ́n alálàjì wa ọlọ́mọdé sọ wọn اللهم يسر أمور المسلمين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات اللهم اكتب بين أن المدينين اللهم عيد علينا هذا العيد عواما عديدة وأزمنة مديدة واستغفر الله إنه هو الغفور الرحيم